wọ́n ti ìlú ẹ̀ ẹ̀lìà bíbélì wò jẹ́ kí àwọn mẹ́ta yìí jẹ́ kí wọ́n sọ̀rọ̀. wọ́n ní kí ẹ̀yin mẹ́ta yìí kẹ́ ẹ sọ̀rọ̀. àwọn mẹ́ta tí wọ́n fẹ́ bọ́ àwọn eléyìí. àwọn ẹ̀yin mẹ́ta tẹ fẹ́ bọ́ àwọn èèyàn. àwọn mẹ́ta tí wọ́n fẹ́ rárá ìsinà. ẹ̀yin mẹ́ta tẹ fẹ́ rárá ìsinà. olórí ayé fẹ́ mọ́ wọn níbí. olórí ayé fẹ́ mọ́ yín. olórí ayé fẹ́ mọ́ wọn. ọba májẹ̀mú fẹ́ mọ́ yín oníkẹ́lẹ́ imatus ni. jẹ́ kó o dárúkọ ara ẹ̀ pé ó máa ra ráìsì báàgì ẹyọ kan. oníkẹ́ dárúkọ ara ẹ̀ pé máa ráìsì báàgì ẹyọ kan. ó máa lọ sí wọn ti ìlú ẹ elia níbẹ̀ ni wò jẹ́ kí àwọn mẹ́ta yìí jẹ́ kí wọ́n sọ̀rọ̀. wọ́n ní kí ẹ̀yin mẹ́ta yìí kẹ́ ẹ sọ̀rọ̀. àwọn mẹ́ta tí wọ́n fẹ́ bọ́ àwọn eléyìí. àwọn ẹ̀yin mẹ́ta tẹ fẹ́ bọ́ àwọn èèyàn. àwọn mẹ́ta tí wọ́n fẹ́ rárá ìsìn náà eléyìí kó máa lọ sọ̀rọ̀ sínú yàrá o. oníkẹ́lẹ́ yìí máa sọ̀rọ̀ sínú yàrá. jẹ́ kó o dárúkọ ara ẹ̀ pé ó máa rárá ìsíbágẹ́ ẹyọ kan. oníkẹ́ dárúkọ ara ẹ̀ pé máa rárá ìsíbágẹ́ ẹyọ kan. ó máa lọ